ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmá lóbìnrin nínú ọ̀rọ̀ tí a bá wa sọ níjẹjọ torí kọjá a sọ mẹ́ta fún wa nínú àwọn àlàáfíà àti àwọn ìpìlẹ̀ rẹ̀ tí ọlọ́run ọba tó fi síbi wíwẹ̀ fífọ ẹsẹ̀ wa méjèèjì nígbà tá a bá ń ṣe àlùwàlà lọ́dọ̀ àwa mùsùlùmí lónìí a ó tó máa tẹnubọ àwọn àǹfààní yòókù tí ọlọ́run ọba gbé sínú sẹ̀ríà wa yìí títí sẹ̀ríà anábìwọ̀n Muhammad sallallahu ẹ̀rọ ọmọ àmọ̀dájú wípé tí a bá ń ṣe àlùwàlá ṣíṣe àlùwàlá pẹ̀lú fífọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá àwa mùsùlùmí yóò jẹ́ ká máa ní ìfọwọ́sọ̀yà wípé ẹsẹ̀ mùsùlùmí yóò súnmọ́ pé kó máa mọ́ tónítóní ju ẹsẹ̀ tí kìí ṣe mùsùlùmí lọ. bẹ́ẹ̀ni ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ni pé ẹsẹ̀ mùsùlùmí yóò máa mọ́ ju ẹni tí kìí ṣe mùsùlùmí lọ gbogbo wàhálà gbogbo ọgbọ́n tó rí kọ́ dá ìwọ́ tó ṣe Islam ọ̀wẹ̀ ọ̀pọ̀ tẹ́ẹ̀ ní ìnìpọ̀ fọsẹ̀ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n mùsùlùmí yóò fọ ẹsẹ̀ rẹ̀ nígbà tààtì hmm. ní ojúmọ́ náà ni yóò fọ ẹsẹ̀ rẹ̀ kì wá ṣe fífọ ká dami sí àtùmọ̀ gbọ́dọ̀ ayẹlẹ́ nítorí eléyìí ní àǹfààní àkọ́kọ́ yìí pé ìwọ tó o bá ṣe ìsìláàmù yìí tó o ṣe àlùwàlá àwa mùsùlùmí yìí ó rí pé àǹfààní ń bẹ fún ẹ nípa yìí pé ẹsẹ̀ rẹ yóò wà nínú ẹsẹ̀ tó mọ́ ju gbogbo àwọn ẹsẹ̀ ẹ̀dà tí ń bẹ lọ àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé tí ṣe ẹlẹ́ẹ̀karùn-ún èyàn níbi àti sọ mẹ́ta lọ́sẹ̀ tó lọ ẹlẹ́ẹ̀kẹrin nìyí ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ ń bi àǹfààní tí ń bẹ ń bi àǹfààní àlàáfíà tí ń bẹ ń bi ká fọ ẹsẹ̀ wa méjèèjì òun ni pé tá a bá ń fọ ẹsẹ̀ wa méjèèjì nínú ọ̀dọ̀ àwa mùsùlùmí yóò jẹ́ kí mùsùlùmí kọ́ mọ́nítọ̀ ìkánná tí ìkan yẹn bá gùn ó sì ti kọ́ máa gún ẹ lọ́wọ́ àǹdẹ́nì wọ́gán òrìṣà ọ̀ràn tiẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ṣe mùsùlùmí ìkànnì ẹsẹ̀ ẹlòmíì yóò gùn bíi ti ẹkùnrin torí pé kì í ti pé òun náà kò wú bẹ́ẹ̀ láti fi sílẹ̀ ṣùgbọ́n ń pa pé kì í ṣe ti ń rí ní gbogbo ìgbà hmm. bóyá ó bí ti púpọ̀ kò jẹ́kọ́ ráyè ṣùgbọ́n tíyẹn bá mùsùlùmí fi fọ ẹsẹ̀ rẹ nígbà iye nọ́mbà tá a wó yìí yóò jẹ́ kọ́ ọmọ gé kan náà rẹ̀ wọ́n náà sì mọ̀ yí pé ẹni tí ń gé kan ẹsẹ̀ rẹ̀ ó súnmọ́ àlàáfíà ju ẹni tí kò gé e ìkànnì ẹsẹ̀ rẹ lọ ní àìmọye ọ̀nà pàápàá jùlọ especially tí àdánwò bá báyàn lẹ́sẹ̀ èèyàn fẹsẹ̀ kọ́ ni ẹni tí ìkànnì ẹ̀ bá yọ síta dáadáa tó bá fẹsẹ̀ kọ́ ìkànnì ẹ̀ ó sì dànù ni ìgbẹ́ni tí ìkànnì ẹ̀ bá yọ síta dáadáa tí ń gé kò ní yọ kò ní yọ dànù. àǹfààní ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni pé níbi ká fọ ẹsẹ̀ wa méjèèjì fífọ ẹsẹ̀ wa méjèèjì náà lọ́wọ́ aláwa mùsùlùmí yọ máa fún mùsùlùmí ní yọjẹ́ kí brain ni mùsùlùmí ọmọ ṣáàpù sí i kọ́ máa yanjú sí dáadáa yẹn ni pé ara rẹ̀ ọmọ yá ọpọlọ rẹ̀ ọmọ mú yọ máa mú yágáyágá dáadáa ẹ̀dùnmẹ́lẹ̀ pé kí n bọ̀lẹ́ ti mélèé wá tòtí nígbà tó bá ń sàlùwàlá lọ́wọ́ ó rí i pé ó yà àwọn ọmọ nìka rẹ̀ hmm. tó bá ń fọ hmm. ẹsẹ̀ rẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ yá ló jẹ́ sọ fún wa nínú lẹ́kṣọ̀ jẹjọ rí pé bá a ti ń fọ ẹsẹ̀ wa náà á tún máa rí kọ́ lára bá a ti ń sọ àwọn àǹfààní àlàáfíà tí ọlọ́run ọba tó gbé síbi fífọ ẹsẹ̀ wa nínú àlùwàlá àwọn mùsùlùmí ni pé tá a bá ń fọ ẹsẹ̀ wa méjèèjì mùsùlùmí yóò máa jẹ́ sí pé ọpọlọ rẹ̀ yóò máa yóò máa ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ torí pé ibi ẹsẹ̀ yìí ọwọ́ àdàbí bàtí wọ́n ti mẹ́sáàjì tá máa ń ṣe nù ẹ̀pẹ́ bá lọ sí mẹ́sáàjì wọ́n ẹ̀sẹ̀ máa ya ẹsẹ̀ ni ọkọ̀ mẹ́sáàjì wo lọ́wọ́ dá tó ti àlùwàlá ìwọ mùsùlùmí ìyẹn ìgbà thirty times lọ́ọ́ ya ẹ̀kan náà rẹ àtàǹpàkò kò níbi ìkàtọ́tẹ̀lé ó tún ya ìkàtọ́tẹ̀lé kò níbi ọwọ́ tọ̀wọ́ bàbá ẹ̀ ọba ti ń tọ̀wọ́ bàbá ẹ̀ tó ń tẹ̀ báyìí tó ń fowó bẹ́ẹ̀ náà ni ara rẹ̀ ó máa mú yágáyágá dáadáa sí i tó nípa báyìí àlàáfíà ẹlẹ́ẹ̀kẹfà tí ń bẹ níbi ká fọ ẹsẹ̀ wa méjèèjì lọ́dọ̀ àwa mùsùlùmí yẹn ni pé mùsùlùmí tó bá ń practice ẹ̀sìn sẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ jẹ́ mùsùlùmí ẹ̀ kàn ń dá mi sẹ́sẹ̀ lásán ni ẹ̀yẹ fọ̀ bá nàbí ṣe fọ̀ sọlọ́lọ́ abẹ́ẹ̀lẹ́ ìpè tẹ́ bá ń ṣe kò jẹ́ kì í ti pa afẹ́ẹ̀lẹ́ ìpè à ń fi gbogbo ẹnu sọ ìpè tẹ́ bá practice àlùwàlá ìbò ti tọ́ àti bó ti yẹ ni gbogbo àwọn àlàáfíà táwọn òye yóò dé sínú ìgbésí ayé yín má máa dá mi sẹ́sẹ̀ lásán gírírí kó ti gbé kó mẹ́ hmm. tọwọ́ bọ àlàfo ọmọ ní ka méjèèjì síra wọn ni hmm. tọ́ bá ti bá ní gba ọgbọ̀n lójúmọ́ bó wá ní ọpọlọ rẹ̀ òsì ní pé dáadáa hmm. bó ní àwọn oríkèèyàn òsì ní máa mú dáadáa náà àǹfààní ẹlẹ́ẹ̀keje tó wà níbi fífọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá wa mùsùlùmí òun náà ní wípé yíya ẹsẹ̀ yíya ẹsẹ̀ wa yíya wọn níka ẹsẹ̀ wa méjèèjì nígbà tá à ń ṣe àlùwàlá lọ́wọ́ yíya wọn níka ẹsẹ̀ wa méjèèjì níbi tá à ti ń ṣe àlùwàlá lọ́wọ́ yóò máa jẹ́ kí mùsùlùmí ó jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí máa dààmú ọmọ níka ènìyàn. bẹ́ẹ̀ni hmm kí lọ́fà tó torí bẹ́ẹ̀ torí pé ńgbà tó o bá fọ̀ nígbà táàtì lójúmọ́ mm. kò ní sẹ́kù ìdọ̀tí kankan níbi ẹsẹ̀ rẹ mọ́ mm. nígbà tí o bá tẹ̀ sẹ́kù ìdọ̀tí kankan níbi ẹsẹ̀ rẹ mọ́ níbo làwọn kòkòrò ó dìrọ̀ mọ́ ẹlòmíì ìlàtẹ̀ mú lẹ́sẹ̀ ẹlòmíì níbi àárín ọmọdé ní tí ìka àárín rẹ̀ àwọn kankan ti níbi ẹsẹ̀ rẹ̀ kí ló fà àwọn àdọ̀tí kan ló kójọ síbẹ̀ hmm. ọlọ́run wá dá àwọn ẹsẹ̀ oríṣiríṣi ìka ẹlòmíì ọlẹ́pọ̀ mọ́ra wọn báyìí ni hmm. tó bá lẹ́pọ̀ báyìí nù sẹ̀rẹ́ ìsìlámù ọ̀rọ̀ máa tọwọ́ bọ̀ tó dìbò mése kínni ẹni pé ìdọ̀tí ò ní wà ní ẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí èsì mùsùlùmí tí ó lè wọ ẹ̀kọ́ tó máa fọ bẹ́ẹ̀ bóyá ẹ̀kan lọ́sẹ̀ ni ó máa ṣe lọ tó bá ti ìjà fíjú tánu ẹ̀kan lọ́sẹ̀ jọ sunday sunday ọgbẹ́ ọfẹ́ fọ̀ dáadáa hmm. ṣùgbọ́n wọ mùsùlùmí lójúmọ́ gbogbo bàtọ́ bá ti ń sàlùwàlà ọmọ àǹfààní àdọ̀tí eléyìí ni àǹfààní àlàáfíà ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ ànábì sí fún ẹsẹ̀ wa àǹfààní àlàáfíà ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni wípé ọlágbára púpọ̀ hmm. ní tiẹ̀ náà ni wípé fífọ ẹsẹ̀ wa nígbà tá à ń sàlọ̀ wà láàyè ó ti tutù láyàsì fún wa wípé kí gbogbo ẹni tó bá rí mùsùlùmí tí ń fọ ẹsẹ̀ rẹ̀ tí wọ́n bá bi léèrè pé <clears throat> níbo ni yóò ti kírun síbi tó mọ ni àbíbi tó dọ̀tí ó yẹ ká lè láì ṣẹ̀ṣẹ̀ bí láì máa dá wa lóhùn tẹ́ni tó bá ń là náà lè dáhùn wípé ibi tí ó ti kírun ibi tí ń rìn. torí ẹsẹ̀ tá a fọ̀tọ́ mọ́ sáwà gbé lọ síbi tí ọ̀dà yìí pé ah, ah. ibi tó mọ́ náà lọ tẹ̀ ẹni yóò wáyé pé mímọ́ mímọ́ náà lẹ̀sìn Islam mímọ́ mímọ́ ó náà lẹ̀sìn Islam ọ̀fọ̀ ẹsẹ̀ rẹ méjèèjì àǹfààní yẹn ni pé fífọ̀ ẹsẹ̀ wa méjèèjì ó tú láti pé ẹni tó fọ̀ ẹsẹ̀ rẹ̀ ẹ má lè sọ fún pé ibi tó ti kírun débẹ̀ ọmọ o kò nídìí kẹ́ sọ fún mm-hmm. torí pé n ti ń bẹ lára rẹ̀ tó ti ṣe ń gan ó ti tú láti rẹ̀ yìí pé kọjá pé ibi tó ti kírun gan ibi tó ti kírun ibi tó máa ń sọ ẹwà àǹfààní tó wà mí ẹni tó ti hàn láti Islam bọ́ bá jẹ́ ọ̀bùn ràìràì tọba jẹ́ islam o di onímọ̀ tó tó tọba jẹ́ onímọ̀ tó tó tọba jẹ́ islam ó di afínjú hmm. tọba jẹ́ afínjú tọba jẹ́ islam ó di ológi alákọ̀ hmm. nípa pé gbogbo àwọn kan tí ó jẹ́ àlàáfíà fún ọ náà ní islam ó gbé sínú gbèsè ayé rẹ̀ ẹ jẹ́ ká yẹ̀ wò ẹ̀yin olùbọ̀ wa ẹ wo bí mùsùlùmí bí ṣe ń wẹ̀ nínú búdú àlàáfíà hmm. látara àlùwàlá ṣíṣe ẹ̀wùbí ti ń bomi àlàáfíà mu látara omi àlùwàlá ṣíṣe mm. ẹ̀ ẹ̀sìn islam yìí máa púpọ̀ ọlọ́run ọba sòdodo tòlùpọ̀ sọ pé inna ad-dina. inna ad-dina al-islam. truly the religion with Allah is Islam. báwo ni o ní rí bẹ́ẹ̀ ẹ̀sìn tó ń wà lọ́dọ̀ ọlọ́run ọba yìí ọlọ́run ọba fọwọ́ sí gbogbo nǹkan yòókù ti mẹ́ lórílẹ̀ ọlọ́run ọba fọwọ́ sí ẹ̀sọ́nà bá bá fọwọ́ sí àlàáfíà ọmọ ènìyàn wà ń bẹ̀ ẹ̀sọ́nà bá bá fọwọ́ sí oríire ìlọsíwájú ọmọ ènìyàn wà ń bẹ̀ ẹ̀yin olùgbọ́ wa alákùnlé nígbà tó wá jẹ́ sí pé ìsìláàmù jẹ́ ẹ̀sìn tí ń tọ́ wa tí ń tọ́ wa tí ń tọ́ àwa tá à ń tẹ̀lé ẹ̀sìn yìí wọ́n ń tọ́ àwa mùsùlùmí nípa pé ká máa mọ́nítọ̀ àkókò wa ká sì máa kíyèsí ààlà ká máa máa bí tí nǹkan ti bẹ̀rẹ̀ ká máa máa bí tí nǹkan parí sí hmm. ọlọ́run ọba ọwọ́ àti ààlà síbi fífọ ẹsẹ̀ wa òpè hmm. tá máa fẹsẹ̀ lọ hmm. ẹ̀rí ẹlòmíràn wá ẹfọ orí yín kọ̀lálà ẹfọ ẹsẹ̀ yín kọ̀lálà ẹgbẹ́ sáfọ̀ dítan ni àbòrúnkún mm. ìsìláàmù ni ọ̀làlà o ọ̀làlà o inú ara lílàlà tọ́làlà yẹ ọjẹ́ kan àwọn àǹfààní wípé ìsìláàmù ó ń kọ́ àwọn ó ń kọ́ṣẹ́ wa wípé màlà ẹni pé mùsùlùmí tó bá ń pàṣẹ ìsìlámù dáadáa kò ní máa jẹ́ traffic light hmm. torí pé tùmọ̀ pé àlàní rẹ́ẹ̀dì ẹni pé dúró àbí green ni pé máa lọ hmm. àbí ẹni pé gbogbo nǹkan tá à ń ṣe lójoojúmọ́ ìta ń fẹsẹ̀ wa níbo wá ní ẹni ká fẹsẹ̀ wa bí hmm. ọlọ́run ọba sọ pé wa arjulakum ila al-ka'bi ya ayyuha alladhina amanu. ya ayyuha alladhina amanu إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم رؤوسكم إلى المرافق وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين bẹ́ẹ̀ni Ọlọ́run ọba jẹ́rìí pé kẹ́ ẹ sí gbogbo àwọn nǹkan tó sọ fún wa ní ṣùgbọ́n nípa yóò ní wa arjulakum ila al-ka'bayn and wash your feet up to the ankle. ẹ ó ní kó fọ ẹsẹ̀ rẹ méjèèjì dé kíni kókósẹ̀. and wash your feet up to the ankle. eléyìí la fẹ́ mú aláǹfààní fún wa pé mùsùlùmí tí ń fọṣọ rẹ ọ̀ ń fọṣọ rẹ ojoojúmọ́ bíbi kókósẹ̀ bóun ni wọ́n ti sọ pé àlàrí àlàrí tí wàá máa kọjá rẹ̀ kò ní kọjá ẹ̀ kò ní kọjá ẹ̀ lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá jẹ́ ká kìí sìn yàn kàǹfààní kan bẹ láàrin yìí tóbi. Hmm. nígbà tí wọ́n ní ká máa fẹ́ ẹsẹ̀ wá débò ẹ̀yìn ni pé àǹfààní tá a fi ń dẹ́dẹ̀ fún ẹ̀yìn olùgbọ́ wa ni a fẹ́ sọ bí ìsìláàmù ti so mọ́ra wọn hmm. àwọn ẹ̀sìn kan bẹ̀tẹ́ sí pé tọba lórí ní amẹ́ríkà ọ̀rẹ́sẹ̀ nàìjíríà ṣùgbẹ́sìn islam gbogbo ẹ̀wà àpapọ̀ ní bọ́dì kan náà ni wàá bí islam ti so mọ́ra wọn ní ká fẹ́ ẹsẹ̀ wá débò ó sì gbọ́dọ̀ kọjá ẹ̀ gbọ́dọ̀ kọjá ẹ̀ gbọ́dọ̀ kọjá ẹ̀ ìyẹn ti rí ayé pé ẹnikẹ́ni tó bá wọ ṣòkòtò àbàbá ró èrò lọ́kùnrin ni ó gbọ́dọ̀ yẹ ká sọ kó má dé kókósẹ̀. àwọn ẹni pé kò gbọ́dọ̀ dé kókósẹ̀. ni pé mùsùlùmí tọ́ba tí ọba takíyèsí sẹ̀rí àyè ó lè fi gbogbo ẹ̀ta ọ̀sùn mara wọn ànábì wa Muhammad sọ̀rọ̀ àwọn ẹni ìwọ ni ìwọ ni fún gbẹ̀yìn ọkùnrin gbogbo ẹ̀yìn ọkùnrin ni mo wí òkè ìjọba yẹn hmm. gbogbo ẹ̀yìn ọkùnrin ẹ̀ gbọ́dọ̀ wá sọkọ́ máa kọjá kókó sẹ́yìn hmm. ìyẹn ni pé mùsùlùmí tí bá ń wọṣọ tí ń kọjá kókósẹ̀ yóò sì wàhálà bí àlùwàlà ṣíṣe hmm. mùsùlùmí tí kò wọṣọ rẹ̀ kọjá kókósẹ̀ yóò máa ṣàlùwàlà tí ó sì máa fi ìdára láti ṣe hmm. ẹ̀rí nǹkan ìwọ tó ń wọṣọ rẹ̀ tó ń wọṣọ ńlẹ̀ ní ìsìnkọ ọmọ akẹ́kọ̀ọ́ ńbẹ ni ọwà rẹ̀ tí wọ́n wọṣọ rẹ̀ ńlẹ̀ tí wọ́n sọ rẹ̀ kọjá kókósẹ̀ tó bá fẹ́ ṣàlùwàlà yóò máa ṣe wàhálà aburú mẹ́ta lọ́pàdé fún hmm. máa ká sokoto rẹ̀ ẹ̀dàkùn ńgbò lọ́wọ́ àti lẹ́ǹda èyí padà síbi súnà anábì Muhammad. sallallahu alaihi wa sallam. àbúrò àkọ́kọ́ tó kọ́ wà fún tọ́ba jẹ́ pé ọba wọ́sùkò tó yẹn lẹ́ni pé ọ̀tà kò súnà anábì. ẹlẹ́ẹ̀kejì ni pé omi ọmọ bá aṣọ rẹ̀ omi ọmọ dàsá sọ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà hmm. àbí òní dàsí hmm. omi ọmọ ti dàsí ibi tí bá ti ń ti ọmọ tutù tó táṣe ẹ bá wá ń tutù àdánwò méjì ní ọbọ̀ mẹ́. àdánwò àkọ́kọ́ tó yẹ pé níbi tó mi bá ń yí pọ̀ jù igba thirty times lójúmọ́ ní ó yí hmm. wàá yí tí wọ́n ṣẹlẹ̀ lóṣù kan oyin tí wọ́n ṣẹlẹ̀ lọ́dún kan tó aburú ẹ̀ láì kí ìtọ́ wà níbi ẹni tí kò tó ẹ kọjá kókósẹ̀ nígbà tí bá ń sàlùwà àti bá ń fọ ẹsẹ̀ rẹ̀ ní pé yọ́ọ́ máa aburú eh, ẹlẹ́kẹta ni òun náà ní wípé eh, eh, yọ máa wíṣẹ àkókò rẹ̀ hmm. ó lè máa wò wípé àkótó ìṣẹ́jú kan tó wọn fi kásòkò tó wọn kì ìṣẹ́jú kan náà ló bí wákàtí kan hmm. wákàtí kan ló bí ọjọ́ kan hmm. ọjọ́ kan ló bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan ló bí oṣù kan oṣù kan ló bí ọdún kan. àbó ah, ṣe tó lọ náà wo iye ìgbà tó sàlọ̀ lójúmọ́ oye ìgbà tó ṣe lóṣù ìgbà tó ṣe lọ́dún tó gbogbo àwọn àkókò kéékèèké yìí òfin ṣòfò ni so nípa báyìí ọ̀rọ̀ sì tún tẹ̀ síwájú nípa fífọ ẹsẹ̀ wa méjèèjì tó bá jọ ọjọ́ mẹ́jọ insha Allah ta'ala bóyá ọ̀rọ̀ náà tún lè wọ̀ wá lọ síbi bá a ṣe máa ń pa socks tàbá wọ socks àbí bàtà ah, alọ́ha àǹpọ̀ bàtà àǹpọ̀ socks nínú Islam ah, ẹ̀yìn kúrò ní àwọn bàtà tá a máa ń pa ó sì láwọn socks tá a máa ń pa ẹ̀sìn wo ló wà ní gbogbo ìta àwọn òṣìṣẹ́ ìyá ìyá wa pé Islam òfin kankan lè fún ànúgbèsè ayé wa hmm. tí ó ti wá láǹfààní àfikún sàlàyé ẹ̀ fún wa wọ́n tó ti ṣe Islam máa bọ̀ wá o náà wà yọ sànú tiẹ̀ náà wà wá dá wa ń bẹ̀ ọlọ́run ilé wa jáde.